الحمد لله الحمد لله التي يتوكل عليه المؤمنون والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعبدوه واشكروه واشكروا له فإن الله هو الخالق والرب وهو المتوكل عليه التوكل عباد الله هو صدق اعتماد القلب على الله هو صدق اعتماد القلب على الله عز وجل في استجلاب المصالح ودفع المضار من أمور الدنيا والآخرة التوكل على الله والثقة بما عند الله واليأس عما في أيدي الناس نسأل الله عز وجل أن يجعلني وإياكم من المتوكلين حقا وهو خير الراسكين وهو حافظ وهو, وهو القادر وهو القوي وغيره ضعفاء وغيره أموات والله الحي القيوم نسأله عز وجل أن يتقبل منا أعمالنا عباد الله توكلوا على الحي الذي لا يموت فإنه حي وغيره ميت أعوذ بالله من الشيطان الرجيم قال تعالى وتوكل على الحي الذي لا يموت adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà lọ́ba tí àwọn olùgbàgbọ́ ọba yìí lọba tí wọ́n máa ń fẹ̀mí tẹ̀ ọlọ́mọsá ìfàwọ́ náà sínú wọn ọlọ́run ọba alágbára ni abẹ́ kó fàwá sínú àwọn tí wọ́n máa gbára lé tí wọ́n máa fẹ̀mí tẹ̀ kọ́lọ́mọjá fẹ̀mí tẹ̀ nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba wa kọ́lọ́run wá gbàdúrà wa kọ́sọ̀rọ̀ wa nírọ̀rùn ìkẹ́ ọlọ́run kọ́bà òjíṣẹ́ ọlọ́run anábọ̀ Muhammad kọba gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ a ń jẹ́ ìdí òun náà ni ká gbára lé ọlọ́run ara ẹ̀sìn òun náà ni ká máa retí orí lọ́dọ̀ ọlọ́run ara ẹ̀sìn òun náà ni ká fẹ̀mí tẹ ọlọ́run nítorí pé ọba yìí lẹ́yìn rẹ̀ kò tún sí ẹlòmíì máa tó lè ṣe ti ń ṣe kò wá sẹ́nìkan tá gbọ́dọ̀ máa fún ní ẹ̀sìn wa lẹ́yìn ọlọ́run ọba wa anábùwà Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn wa yọ́dà kálẹ̀ ìsàlékún bẹ̀rù ọlọ́run ọba wa ẹ̀rí bí ìlú ṣe rí ṣe bá rí bí ìlú ṣe dà ẹwọ́n tá ń ṣe ẹwọ́n tí ń ṣe wá gbogbo àwọn tí wọ́n darí wa ẹwọ́n tí ń ṣe wọ́n ẹwọ́n tí wọ́n ń ṣe gbogbo àwọn tí wọ́n darí ẹwọ́n tá ṣe ẹwà tí ń ṣe wá abẹ́lọ́n nínú àánú rẹ̀ ọlọ́mọ́sàbá fi fọkànbalẹ̀ sílùú wa àti gbogbo olú ayé lápapọ̀ èyí tó kù báyìí o náà ní kẹ́ni kọ̀ọ̀kan wa a máa dúpẹ́ fọ́lọ́run ọba lẹ́yìn náà a máa sin ọlọ́run lásìkò ìgbà ní máa ń lọ ní máa ń bọ̀ ni èyí tá ń lò lọ́wọ́ yìí òun náà lárí èyí tá tún lò lẹ́yìn ọlọ́run nìkan lọ́mọ ká wá a dúpẹ́ bẹ́ẹ̀ bá tún wò lómi bẹ́ẹ̀ bá tún síjú tẹ́ wò lómi ẹ̀ sì rí pé tí wọ́n tún ború ju ti ń lọ àwọn eléré tí wọ́n wọ́n tún hàn wọ́n lè mà ju àwọn ti wá lọ ká máa ṣàdúrà fáwọn eléré wa ká máa tọ́ wọn sọ́nà àwa tí a bá lè bá wọn sọ̀rọ̀ ká pè wọ́n sí kọ̀rọ̀ ká bá wọn sọ̀rọ̀ ká máa wáàsí fún wọn ká máa fún wọn ní kọ̀rọ̀ ká sì máa mójútó ra wa èyí tán bá ṣe fún wa kí agbàtí tó pẹ̀lú ẹ̀ èyí tí wọ́n bá ṣe ká bèèrè lọ́wọ́ ọlọ́run ká má bá wọn jà ká má ṣe pẹ̀lẹ́ wọn níbi tọ́rọ̀ dé yìí àtàwọn àtàwọn àwọn náà mọ̀ pé kò tí ipa rẹ̀ kan ti ń ṣẹlẹ̀ yìí mọ́ ipa tiwa ọ̀ka àwọn tajára lú àwọn náà tí wọ́n bẹ tí wọ́n darí wa ipa tiwọn náà ọ̀ka gbogbo ẹ ti dàrú akànbẹ kálukú kànbẹ ilé ayé èyí tó kù tá lè mójútó òun náà ni pé ká má fọkàn sí ọ̀dọ̀ àwọn tó ní ipá wọn ni wọ́n fún wa ká má fọkàn sọ́dọ̀ àwọn tó gbọ́n ipá wọn ni wọ́n bá wa tó ká má fọkàn sọ́dọ̀ àwọn tá rí yìí nítorí pé ọwọ́ Ọlọ́run lẹ̀mí wọn wà Ọlọ́run bá wà láà ó lè mú wọn kúrò lásìkò tó bá wù ọ̀lẹ wọ́n Ọlọ́run bá nìkan ló alágbára òkú ní gbogbo wọn ọlọ́run bá Allah nìkan lọ́ba aláyè kájá ọkàn wa kúrò lọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run kádarí ọkàn wa sọ́dọ̀ ọlọ́run gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìtànfẹ́ gbogbo ìtànwá a lè rí lọ́dẹ̀ nìkan àfi lọ́dọ̀ ọlọ́run àwa tí àdákan mọ̀ gbogbo àti èèyàn bá ń bẹ lábẹ́ ìjọba kan àbẹ́yàn ń bẹ lábẹ́ olùdarí iléeṣẹ́ kan èyí máa fọkàn sí pé ẹniyàn ni ó jẹ́ kọ́dá fóun ẹniyàn ni ó bá wọn tó àlámọ̀rí òun lágbàjá òyìn ọba wa tún lù wá ṣe ọ̀rọ̀ orí bẹ̀ mọ́ kò lára gbogbo àwọn ẹ̀dá ọlọ́run àwọn tá a rò pálágbára ni wọ́n kákó ọkàn wa kó lọ́dọ̀ wọn ní pé wọ́n lè dáàbò bò wá àwọn tààdù pé wọ́n ní káṣí ọkàn wa kó lọ́dọ̀ wọn láàmú fọkàn sí pé wọ́n lè fún wa eléyìí yóò jẹ́ kí àárín àwọn àtọ́ ọlọ́run kọ́ dámọ́rán tàbá ti wá fi ẹ̀tọ́ ọlọ́run bá ti sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá sọ àánú ẹ̀ kalẹ̀ balẹ̀ sí tọ́wà lọ́dọ̀ ọlọ́run pọ́lọ̀ nìkan ló lè ṣe wàlìyàsù àmà fi àìdì nas kájá ọkàn kúrò lára àwọn ẹ̀dá ọlọ́run nígbàtí ìyìn bá ti bọ́ lọ́wọ́ bá lò báyìí ọlọ́wọ́ bá aláwọ̀ sọ àánú kalẹ̀ ọlọ́wọ́ sọ àforíjìn kalẹ̀ ọlọ́wọ́ bá tó ọlọ́wọ́ sọ ọlọ́wọ́ fún nárísìkí ọlọ́wọ́ yóò fún lóore níbi tí ọ̀fọ́kàn sí ìgbáralé ọlọ́wọ́ bá wá yọ miami ẹjẹ́ ètò ayé òsì lọ́wọ́ pẹ́sidẹ́ntì kan o àwọn náà ṣe ti rí báyìí ètò ọba dípé máa ń bẹ lọ́wọ́ ẹ̀ ni yóò ti ṣe dá yóò ti dá àyígbà tí òsì lọ́wọ́ ọlọ́run ni ò ti ṣe tán lọ́lọ́wọ́ bá yìí ti ṣe tán kálukọ́ kan mọ́ lọ́wọ́ máa bọ̀ náà ni gbogbo akọta tá a gbára lé àwọn ọ̀gá wa pé lágbájá bọ́ ti dá fún ah ọ̀rọ̀ ẹjẹ́ ajá kan kúrò lára àwọn ẹ̀dá ẹjẹ́ ajá kan kúrò lára gbogbo àwọn èṣù ipò èṣù náà bá mi ṣe ẹlòmíì ti pinnu pé ibi ọ̀rọ̀ dé ìwọ̀n ọ̀sàdúrà mọ́ èṣù lókù tó wọn fẹ́ bá múlẹ̀ àwọn tó ń bẹ́ẹ̀ di èṣù gan ìyá ń jẹ wọn àwọn tí wọ́n ń bẹ́ṣù jí tó ń bẹ́ṣù sùn ọ̀rọ̀ tí wọ́n náà ti dàrú bọ́dọ̀ bá ti rí báyìí ẹjá tètè padà kọjọ́ tó lọ tí gbogbo wa bá padà ìdẹ̀kùn ó dèlùú láwọn kan bá láwọn padà àwọn tó wá padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó yà wọ́n lọ́tọ̀ yóò wá fún wọn nífọ̀kànbalẹ̀ tiẹ̀ èyí nígbà ọlọ́run ọba ṣòwò kó sọ́ọ̀tì èyí nígbàdà lé ọlọ́run ọba kó ṣubú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ó lè jólúgba gbódodo mùsùlùmí tó ń pẹ́ra rẹ̀ yẹn tó bá ti fọkàn sọ́dọ̀ ọlọ́run nìkan jákàn kúrò lára gbogbo ẹ̀dá ọlọ́run kọ̀sẹ́nìkan tó lè ṣe tó fẹ́ kọ̀sẹ́nìkan tó lè sọ ọ́ fẹ́ dà

ẹsẹ̀ má gbára lé nǹkan kan mí ìlérí ilẹ̀ ọlọ́run in kuntum muslimin tẹ́ bá jólè gbàgbọ́ òdodo lóòótọ́ jẹ́ muslim tẹ́ jẹ́ muslim bá ní rely on Allah subhanahu wa ta'ala wọ́n rò àwọn kan bẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ pé they will help you they can't help you tọ́lọ̀ wọn bá ṣe tán wọ́n gbà pé ọ̀n bẹ lábẹ́ ọ̀gá kan wọ́n èdè gbogbo àwọn ànábì ọlọ́run èdè ànábì Muhammad sallallahu èdè gbogbo àwọn sàhábà àti gbogbo àwọn àfáàbì jàǹkànjàǹkò tí wọ́n lẹ́yìn wọn jákànkò lára wọn jákànkò lára gbogbo tá a dá wá gbọ́kànlé ọba dẹ́dà nìkan nígbà náà lọ́ọ́ adùn tí ń bẹ́ bí kéèyàn wa ta'ala tó ń tẹ̀síwájú pé táwọn fẹ́ jí olùgbàgbọ́ ọlọ́run lẹ́gbàrá lé

abẹ́ ìjọba tá a wà oyé ẹni tá a fi so lórí ọyẹ kó ti bá tún lù ṣe ò ní màn ẹni ò lè ṣe kankan kò sí tó lè ṣe ọkọ mi ọyẹ kó ti sọ mí dàbá yìí ìyàwó mi ọyẹ kí n ti dàbá yìí lábẹ́ ọ̀gá mi bí iṣẹ́ lọ lè já kan lọ́wọ́ ẹ̀dá ẹ̀dá ò ní kankan tó lè fún ọ ìtọ́lọ́wọ́n <laughs> bá bù fún ọ ní ọtí ẹ lọ́wọ́ ìtọ́lọ́wọ́n bá bù fún ọ kò ṣe tó lè fún ọ kádàrá rẹ̀ ń bẹ lọ́wọ́ Ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run tẹ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo ẹgbàdà lé ọlọ́run ọlọ́run wa man yatawakkal ala Allah fahuwa hasbuh ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ti gbàdà lé ọlọ́run ọba ọlọ́run bá nìkan ti tó fún o inna Allaha balighu amri ìtọ́lọ́run fẹ́ ṣe náà rọ̀ rẹ̀ ọlọ́run ṣe o qad ja'ala Allahu li kulli shay'in qadra torí pé gbogbo nǹkan tọ́lọ́run bá dá ọ̀dà ẹni tí ń darí lílọ bíbọ̀ ẹ̀dá òun náà ní darí kádàrá gbogbo lílọ bíbọ̀ wa náà yìí níbàmú pẹ̀lú tọ́wọ́nù kádàrá ni ẹni tó sì gbé ìwé kádàrá lọ́wọ́ tí ń darí ẹ̀ ta ní jẹmọ́ Allah kí ló dé tó tó wá ń wá àbáyọ ọlọ́sọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run ẹlẹ́mìbalọ̀ lè gbọ́jà tó bá dédé ọjà tán ní ọjà títán yóò sì bu ẹkún kí ní sunkún fún torí wa ma fa'al bọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn o yóò dẹ̀ ọlọ́run padà wá darí ẹ̀ lọ síbi tí ó ti rí oore tó jù yìí tí wà yẹn lọ ẹ má fi ọkàn yín kọ́ sọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run àwọn ẹ̀dá ọlọ́run ó disappoint yín ẹ má fi ọkàn yín kọ́ sọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run gbogbo àtà fẹ́ dìgbò ẹgbẹ́ kálukú gbé lágbájá ló lè ṣe o tàbàdàn ló lè ṣe o àbáṣọ kọ́lọ̀ nǹkan bá wa ṣe ọlọ́run àbá bẹ̀ anábìsí ti sọ̀rọ̀ kan tó ń lágbára kọ́lọ̀ mọ́sẹ̀ sánú wa lójà á sì ti múra láti pàdé ọlọ́run dáadáa anẹ́bì ní gbogbo ìgbà tí bá ń dé ìgbà tí bá ń bọ̀ ìgbà tó bá dé ìgbà yẹn máa burú dìde tó ti kọjá lọ ní o ẹ tètè múra kálukó tètè di owó tètè wá níwọ̀n bá tó bá rí jẹ sáàmà ìsìn lọ́hùn ẹ̀sìn gangan níta wá sí láyé gbogbo yòókù yìí tó bá bọ̀ lọ́wọ́ dúpẹ́ fọlọ́hùn èyí tí ọba tó lọ́wọ́ ṣe sùúrù kó sì mójú tẹ́sìn ọlọ́hùn ẹ̀yọ́ màyá ọlọ́run bá ní yáyọ nàbí ọlọ́nìrẹ Muhammad asibúkàlá máa mẹ́kan ó lọ́lẹ̀ dúó tọ́lọ́run ọlọ́run nìkan ti tó ọ wọ́n mọ̀ ní tàbá akamínà múmini gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà bá gbàgbọ́ bí ìwọ táyọ̀ fi parẹ́ èmi ọlọ́run ti tó fáwọn náà ọlọ́run bá nàbí sọ̀rọ̀ ìsìn bá wa náà sọ̀rọ̀ ànábì wá dúó ọlọ́run sì tó kò ní ọ̀padà ní ọ̀tá ń le ọ̀padà borí ọ̀tá inú rẹ̀ bàjẹ́ ọ̀padà dùn inú rẹ̀ padà dùn àwọn èèyàn tó ká mọ́ lérí gbọ́ wọn padà pọ̀ sallallahu alaihi wasallam ẹ̀yọ́ miami ọlọ́run Allah subhanahu wa ta'ala kọ́ máa sọ àtúwẹ́ ní kọ̀ọ̀kan wa dìmọ́ ọba sí bára lọ́lọ́wọ́ bá sí dìmọ́ náà lọ́lọ́wọ́ bá aláwọ́ sí ìyàwó lẹ́nu sí kọ́dà bẹ́ẹ̀ nìkan bá lọ́wọ́ sí ọlórí ọkàn gbọ́ sí tí ẹ ibi tó fọkàn sí wípé tó rẹ̀ yóò fi wá kò ní jọ́dẹ̀ ẹni tó sọ yẹn pé lábájá tó bá dọ̀lá mọ́ fẹ́ sọ dèèyàn wọ́n fọkàn sí gbọ́kànlé ọlọ́run ọba ti jí lóru ní ọlọ́run sọ mí dèèyàn o <laughs> torí bó ṣe wà yẹn ọkàn sọ ni kò lè ṣe tó bá ṣe ọlọ́run ló tì í ló ní ó ṣe tó bá sì wọ ọlọ́run ọba ọlọ́run ó ti ní kọ́ mọ́ ṣe mọ́ ọkàn tó dé mẹ́jọ kejì yóò ní ọ̀rọ̀ yẹn bó ti tún rò bó ti tún ọ̀rọ̀ yẹn rò àmọ̀ next week ẹni tó ti sáyìn chẹ́kì tó ti parí gbogbo nǹkan tán ọ parí ẹ̀ lérí tébù ẹ̀ ní parí ẹ̀ sánmà ọ̀rọ̀ bá ti rí bẹ́ẹ̀ ọlọ́lẹ̀ dúó ti ọlọ́wọ̀n bá wa ẹ̀mọ̀ ya mi nínú ẹ̀sìn wa àwọn àyẹ̀wò láti máa ń gbára lé ọlọ́wọ̀n bá jùlọ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ wá jẹ́ àmù ìyẹn gbọ́dọ̀ gbára lọ́lọ́run sórí iye owó tó ní àti iye arísìkítà fún ọ wọ́n ti kọ́lẹ̀ kan tó dá ọ kò ní lẹ́gòsì ní bí wọ́n darí láàmú ọlọ́run lọ́wà ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ń sọ̀làyé fún wa ó ní Allah tattakhidhu min duni wakila ọlọ́run bá ní ẹmọ́ gbára lẹ́lòmí o yàtọ̀ sí mi ẹmọ́ mọ́ wàkílù kankan yàtọ̀ sí mi ẹmọ́ gbára lẹ́lòmí yàtọ̀ sí mi ọlọ́run wọ́n tó bá jẹ́ kẹ́ bá lọ lè gbára lé ọlọ́run ọba ni bó ṣe kẹ́ gbára lé lárọ̀sá kọ̀kan ìbá fún yín lárísìkí tẹ̀wọ̀n ẹ̀ kàmá rọ́sàkọ̀ tọ́yọ́rọ́ bí sí máa fún ẹyẹ ní àrísìkí tẹ́gùdù kìmáṣọ́ wátàróhù bìtọ́nà yóò jáde ilé láàárọ̀ láìsí kankan níkùn rẹ̀ yóò sì darí wọ̀lẹ́ yóò darí rọ̀lẹ́ kò fọkàn sọ́dẹ̀ ẹ̀dá kankan ọlọ́run Allah lọ fọkàn sọ́dẹ̀ ọlọ́run wa ń darí ẹ̀ lọ́bí tí ó ti rí ní tí ó jẹ tí wọ́n náà bá ti gbára lé ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ rọrùn adìsí kí ọmọ wọ káàkiri gbogbo bẹ̀ wá ti ń dé ọ̀rọ̀ rẹ̀ ọmọ rọrùn bẹ́ẹ̀ àmọ́ tó bá gbára lé àṣejẹ àṣejẹ owó tó bá gbára lé ẹ̀yọ́nú ayé tó bá gbára lé ọṣẹ ìtajà nítorí wọn wà wọn ní padà rí ó tún wá wọná

nígbà lówó ohun tí wọ́n mọ̀ sí kan sí yẹn ọlọ́wọ́n bá aláàfin àpèjúwe kalẹ̀ fún pé ẹni tó fẹ́ sọ́dọ̀ lówó òun gan òní àfún jálàbí tó ní kọ́ wá orí tó ní kọ́ mọ́ wá yọ́ mọ̀ pé a ah, owó sẹ́hun àyè nínà lójú ọmọ béèrè tó bá ní kò ní mọ béèrè owó sẹ́lọ́wọ̀ rẹ̀ lọ́kọ̀ sí fún ọlọ́fẹ́ àwọn afọ àkàntẹ́ yẹ olórí burúkú nílẹ̀ Yorùbá dáwà yìí a sì ti dúró lé wọn lọ́rùn báyìí ẹ̀ ní rúlà ẹ̀nìrúlà ẹ̀nìrúlà tẹ́ bá ti lé àwọn èèyàn kúrò ní Koran tẹ́ darí wọn lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe ìṣẹ̀ṣe nìyẹn anábì nígbára lé ọlọ́run bá tọ́fẹ́fẹ́ lárísìkí lọ abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà ṣe wá lẹ́ni rẹ̀ ojú ti làjàmá ẹni tó bá fẹ́ kìí ṣẹni tí ò rí náà tí ò rí wa tí ò rí mọ́tò tí ò rí tí ń bọ̀ káfọ́jú ẹni tó fọ́jú ọkàn ogungan lọ fọ́jú wọ́n ń júwe pé àlá ní ọyẹ́ lọ́lẹ̀ bá wọ́n náà sì gbàgbọ́ wẹ̀ nìkan wà ẹnìkan tó wá ń júwe aburú kì ṣetán fọ́ pé lọ́lẹ̀ bá ṣetán náà lè bá ó sì mọ̀pọ̀ lọ́dá ṣetán ó sì mọ̀pọ̀ ṣetán lè ṣe kankan àfi tọ́lọ́ bá ṣe afọ́jú nìyẹn lẹ́yìn ìgbà tó rùn jẹrán gbogbo àwọn ìjà àfáà ilẹ̀ yorùbá tàti tàti ṣe kọjá yẹn ládàradà pọ̀ mẹ́ gan wọ́n ní ṣe wù ní àwọn bí ṣe wà yẹn ń jálàbí mẹ́rin ṣe wọ́n ní yọ́fà wọn yẹn ní nǹkan tí wọ́n gbára lé ẹ̀wà wọn tálùkùrá ní wí ẹ̀wọ̀ tó ń ṣe ṣe rí pé ojú ti là àfi wọ́n tó wọ́n fẹ́ fọ́jú wọ́n fẹ́ fọ́jú ọ̀sàrí tó bá sì ti fọ́jú ọ̀sàrí ọlọ́run gbé ẹ̀yọ́ ma yá mi ẹ̀já gbà pé ọlọ́wọ́ bá láyà tàhàràkù mú tàhàràkù kankan wọlé yí padà nǹkankan ò sí lè tẹ̀yàn lọ́wọ́ àfitọ́ ọlọ́wọ́ bá aláàbá ti pàṣẹ ọlọ́wọ́ sọ fánà kùrá oní ẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ̀yìn yàtọ̀ sáwọn oníṣẹ̀ṣe ọlọ́wọ́ ni wà má lánà aláàna tawakkala ala Allah ọlọ́wọ́ láwọn olùgbàgbọ́ òdodo ń sọ pé kí ló dé tà nígbàrà lọ́sọ́dọ̀ ara ẹ̀ àwọn ti dọ́lọ̀ mà ohun kan ti fúyẹ́ tọ́bá ti dọ́lọ̀ ọba aláà dáwọ̀ náà wà fi ọlọ́kàn àwọn àsìkò tá a máa gbára lé ọlọ́run jùlọ òun náà nígbà tí ẹ̀rú bá ń bà wá látara aburú ọ̀tá wa o ẹ̀yẹ́ ọ̀tá ń bẹ o bá ní ọ̀sọ́ta ń parọ́ ni o kìí sí gbogbo èèyàn tí ń sunkún náà ní sunkún ẹlòmí rẹ́rìn ìsìn sunkún ẹlòmí sunkún ìsìn rẹ́rìn tẹ́nìkan bá rẹ́rìn sí ọ wọ́n gbàgbé bó ṣe rí gbogbo ẹsẹ̀ rí nìyẹn o tẹ́nìkan bá sì ń bọ́ sunkún lérí aburú kan tó ṣẹlẹ̀ wọ́n lè gbogbo náà wọ́n sunkún àwọn kan sunkún lórí pọ́ńsì rẹ́rìn àwọn kan wájú kólẹ̀ wọn lúgọ wọn wọ́ lọ́kàn wáyé pé tó ojú ẹ̀sìn rẹ̀ ni wọ́n mọ̀ retí wọ́n sì mọ wíṣì kọ́lọ́wọ́n bá aláàkọ́dọ̀rọ̀ ẹrú wọ́n mọ rò pé kọ́lọ́wọ́n bá aláàkọ́dá padà sẹ́yìn ọ̀tá làwọn yẹn náà mélòó lọ́wọ́ àmà nínú wọn tọba àmà àwọn yẹn tí wọ́n mọ̀ táwọn àlìjànú wọ́n lẹ́sẹ̀ yàrá kó wọ́n wọ́kọ̀ bí ìlú mẹ́rin ayé tó látara òun náà ọlọ́wọ́n bá ní àwọn àjànú burúkú ń léyìn káwọn fẹ́ bá ti ń jẹ́ àwọn rìn àmẹ́yìn ọ̀rá wọn ọ̀tá tó rí wọ́n lẹ́sẹ̀ fẹ́ sá fún tóun sì ń rí ọ àmọ́ tọba ti gbára lé ọlọ́run nǹkan kan ò ní ṣe kí ni nǹkan kan ò ní ṣe ọmọ ẹ̀yọ́ máa yá mi ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n bá wa ìsìláàmù wa ń lẹ̀ Yorùbá ẹjá gbéyẹ̀wò ọ̀rọ̀ ti di pé ta lọ fẹ́ tẹ̀lé báyìí ṣé mọ̀rìkàṣí lọ tẹ̀lé ni àbí súnà àbí ẹ̀hẹ̀ ìtókù tá rán sínú ṣé alùbídíà lọ fẹ́ tẹ̀lé ni àbí alùsúnà wọ́n náà wo bí nǹkan sí ń lọ wọ́n náà wo bí nǹkan sí ń lọ wo bí ilé ayé sí ń lọ wọ́n táwọn afá súnà ń sọ wọ́n tí mọ̀rìkàṣí ń sọ wọ́n náà gbèsè ara wọn ìwọ nìkan ní ó kú mẹ́ àwọn ti lọlé wọn tó lè bá àwọn ìyàwó wọn tó lè bá àwọn ọmọ wọn ti gun mọ́tò wọn ti ń jayé tí wọ́n lọ wọ́n pàdé ọlọ́run láyé láyé kú sínú islam wọn islam tó sì ṣe islam tó pure ni kìí islam ta islam tọ́mọ̀ sínú ilé tọ́mọ̀ sí ta tọ́mọ̀ fọkàn sí tọ́mọ̀ fẹnu sí tó sì mọ̀ fèrè kìríkì ara rẹ̀ sí abẹ́lọ́run nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sẹ̀ ṣàánú wa ìgbà wo lè máa ní bùkátà sí ìgbàdálẹ́ ọlọ́run jùlọ òsígbà tí yíò ní bùkátà sí ìgbàdàlẹ̀ ọlọ́run àmúgbà tí yíò máa ní bùkátà sí ọlọ́run ọba Allah tí yíò máa ní bùkátà sí ìgbàdàlẹ̀ ọlọ́run ọba òun náà ni ìgbà tí àwọn ẹ̀dọ́ ọlọ́run tó bá pẹ̀yìn dà pé àwọn ọ̀bọ̀ ṣe mọ́ àwọn èèyàn túká wọ́n bára wọn sọ̀rọ̀ pé ẹjá túká kọ́mpìnì rẹ̀ <laughs> eléyìí resign tọ́wọ́n náà resign eléyìí náà ni òun náà lọ lọ́sẹ̀ tí ń bọ̀ tọ́ láyé ṣèkà fún wọn ṣe lásìkò yẹn ọlọ́run bá aláàánú òfin mísọ́dọ̀ wọn ọlọ́run láwọn tó dáa ju àwọn yẹn lọ ọlọ́run bá ní àwọn tó dáa ju àwọn yẹn lọ àwọn ọ̀rẹ́ wọn láwọn bọ́ ṣe mọ́ àwọn ẹbí wọn láwọn bọ́ ṣe mọ́ tọ̀ kọ́ wọn máa pariwo káàkiri pé wọ́n ti padà wọ́n ti padà wọ́n padà báwo táwọn bá padà tọ́lọ́wọ́n bá padà ọ̀rọ̀ rẹ ti fúyẹ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala ìgbà tí ń sàlàyé fún wa nínú al-Qur'an al-Karim ọlọ́run rí ànábì fọkàn ẹ balẹ̀ tí wọ́n bá tú kápá àwọn ọ̀bọ̀ ṣe máa fọ́kùnlẹ̀ àṣìbíyàlá wọ́n sá sọ pé àṣìbíyàlá ọlọ́run nìkan ti tóbi ó sì tó lóòtọ́ la ilaha illa hu kò sí ọba táàsì tó sì lẹ́tọ̀ sí káàsì lẹ́yìn ọlọ́run ọba náà alayhi tawakkaltu wọ́n sọ pé mo gbára lé ọlọ́run ọ̀rọ̀ aláràṣí wọ́n tàbá ju ilẹ̀ àti sánmà sínú àga ọlọ́run yóò wọ̀bẹ̀ só báyìí ni nígbàtí yẹn bá ju òkà sínú agìjì ugbó wọ́n tàbá ju àga ọlọ́run sínú aláràṣí ọlọ́run òun náà yóò dà gẹ́gẹ́ gbàtí yẹn ni ọba tó wà ní aláràṣí yẹn bó lọ́wọ́ tó ọwọ́ agbára lé ọlọ́run tó wá ní ẹ̀rù tó wá ń bọ̀ ọ́ inú wá ń bọ̀ lẹ́rù lẹ́yìn ọmọ ìdàkà sáwọn àfáà súnà lẹ yorùbá pé gbogbo yín àrípa bá ti ń jẹ́ àṣì lẹ́yìn kó lùmú ah tí kálukú ralẹ̀ tó múrì sí tiẹ̀ lọ́wọ́ tí kálukú ralẹ̀ tó dẹ̀ múrì sí tiẹ̀ dání àbí ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ ìbáyìí ọlọ́mọsẹ̀ <laughs> ìṣànú wa ibi tó ti ń sọ̀rọ̀ wọ́n ló níbẹ̀ ó sì lè jogún ẹ̀ sórí ibi tí kálukú náà ti ń sọ̀rọ̀ wọ́n ló ní ọlọ́run ló ní gbogbo ẹ̀ pátápátá àmọ́ ọlọ́run fi kálukú sọ́bẹ̀ fásitì kan ẹbùkan yí balẹ̀ o ya ulama asunna fi biladi yorùbá wọ́n yà fà sunna tẹ́ ń pariwo ipò ìbàjẹ́ tó ẹbọ tó jìbìtì tó irọ́ tó bídíà tó ẹ máa bá sẹ́yìn lọ kálukú náà rí ti lọ ẹfọkàn yí balẹ̀ ọlọ́mọba alákọmọ́sà tó ẹni kọ̀ọ̀kan wa bàtà tó ní bùkátà sí ìgbáralé ọlọ́mọba jùlọ ní bàtà wá fẹ́ sùn ọmọ ya ọwà lójú ayé gan orí rẹ sọ aburú ń bá ọ lójú ayé kátùwá wíwà tó sùn ọláti gbára lé ọlọ́run ọwà fàtẹ́gùn sọwọ́ ọkà kúlúwọ̀lá ọfàtẹ́gùn kò ní sí tọ́ ń bẹ́ ọfàtẹ́gùn sọwọ́ rẹ̀ ọpọ̀ rẹ̀ pọ̀ báyìí ọwà fàtẹ́gùn sí ọwà kakúlọ̀lá suratul falak nas ọwà fẹ́ra eré ojú rẹ̀ àtọwọ́ rẹ̀ àtẹsẹ̀ nítòsí yẹn ó ti gbára lé tòwọ́tọ̀ wá gbára lé ọlọ́wọ́ bá tó fẹ́ sùn yìí ọgbọ̀n ní nǹkan kan tó fi kọ́ nítorí tó fi kọ́ yẹn náà ọgbára lé lójú fi kọ́ èyí tó rí mọ́lẹ̀ ọgbára lé lójú rí mọ́lẹ̀ ẹ̀hẹ̀ mùsùlùmí máa wà lásán ni àdúrà nìkan ni agbára mùsùlùmí èyí nígbà tó bá ṣe ìtìmọ̀ sọ̀yìn tán ó tún wá Allahu la ilaha illa huwa láyé kan ẹyọ kan ànábì lọ́lọ́run gbé màláíkà kan nàró yóò dún gbèrí rẹ̀ tí ló fi mọ́ màláíkà yẹn lọ́nà ẹ̀lẹ́kùn kí ló fẹ́ kọjá wájú màláíkà wọ́n sí gbẹ́rẹ̀ onídìí nǹkan mọ́dí oníwọ̀ mùsùlùmí oníwọ̀ àfá ní àfá làwọn bọ̀dà wọ́n sáájò bọ́ bá ti fà tán ó sì lọ lè wọná lọ́rùn torí àwọn ní ṣe ṣe àdúrà ni mùsùlùmí máa ṣe ibi náà lànàbí júwe fún wa yìí jẹma èmi mú wọn àdíṣì wa bí ànábì ti sọ ìwọ mú bí wọ́n ti ná sí gbẹ́rẹ́ wá inú koran bí wọ́n ti ká máa lo bàǹtẹ́ inú àdíṣì báwọn pé wọ́n sì ṣẹ̀ṣẹ̀ lọ lè jẹ́ àwọn OPC lè jẹ́ àwọn Odùduwà wọn dáwọn kọfẹ́sì Islam ọyẹ ọ bọ̀ra kú ọjà ẹ̀mí rẹ̀ kú rárá gbogbo ń tọ́lọ̀ ń dá kọ́dà àfà ògbọ̀rọ̀ ibi àwọn ṣéwùn bẹ̀ tẹ́másì ń bẹ nǹkan mọ̀ nǹkan ọ̀rọ̀rùn fún ṣéhùn náà lọ́pọ̀lọpọ̀ gbà nǹkan ọ̀rọ̀rùn fún àfáà náà lọ́pọ̀lọpọ̀ àsìkò àfáà náà sọkún àfáà ń ké ẹnìkan tí ìdààmú ìbá òun náà lọ́lọ́ ilé ìgbẹ̀gbẹ̀ ni a ń pè ní iman àtùkùtà tó máa gbọ́ra alẹ́lọ́wọ́ bá jùlọ nígbà tó wá jẹ́ pé afẹ́ jáde tó bá ti dáṣẹ̀ jáde báyìí ọmọ ya bóòsí ń lọ yẹ ìwọ́n wà ń tọ́jẹ lọ àwọn kan wà wọ láti pa ọ́ láti fi ọ́ sóògùn láti gbé ọdẹ láti gbé ọta mẹ́sẹ̀ ń wọ́ ní wọ́ ọmọ rẹ̀ ní wọ́ ìyàwó ní wọ́ kọ láti gbé láti láti gbé ọ tí wọ́n máa pe àwọn fámìlì pé ká máa dáwó pé million fifteen million làwọn gbà tí yóò bá sì pé wọ́n ní tọ́lẹ̀ bí wọ́n ṣe lọ tán lọ tán wà tán jẹ lọ àwọn nǹkan àwọn ìwọ gan ni wọ́n wá tán fẹ́ jẹ anábìrin tó bá ti dáṣẹ síta ọ̀fẹ́ jáde tawakalitu alala wala hawla wala quwwata illa billah anabi ni ko bi jáde lẹ́nu tọ́wá ti wí ọlọ́rí ọbọ̀rí bismillah gbogbo ojú 30 seconds lọ bismillah tawakalitu alala wala hawla wala quwwata illa billah agbára ni ẹjẹ̀má ilé ọlágbára ọlágbára ọlágbára òun gan lágbára èyí tó gbé sí abẹ́ asọ́tọ̀ ọwọ́sọ́lé yẹn òun yẹ sagbára àwọn èsùn wọ́n nìyẹn ó tún wá ń sásọ́dọ̀ àwọn èṣù àwọn èṣù tán fẹ́ bá tiẹ̀ jẹ́ ó tún wá ń sásọ́dọ̀ wọn fún ìrọ̀ lè sásọ́dọ̀ tẹ́ ẹ̀ àbí àwọn ọlọ́dọ̀gúnlẹ̀ ebe èṣù lọ̀gá wọn ẹ̀hẹ́ wa ma kafara Suleiman walakinna shayatina kafaru yu'allimuna an-nasa as-sihra ọlọ́run bá ní gbogbo ògùn ìbí ìbá ti fi sára ìpá òní káyàn èṣù lọ́dálẹ̀ àwọn èsù lónìí èsù náà sì lọ́tà ẹ̀ ọwọ́ lè fi agbára ọ̀tá rẹ̀ òfin sọ́ra ọ̀tọ́ mọ̀ pé pàtẹ́ká ọ̀ ẹjá sí ìsìláàmù tá ànábì ṣe nígbà tá ànábì bẹ̀lẹ̀ ayé ẹ má jẹ́ sí ìsìláàmù jákujákujáku òye tí bẹ̀lẹ̀ Yorùbá dànsẹ̀ ìsìláàmù wa lọ́lọ́ ṣe ó sì of Islam tá ànábì ṣe ó lè rí bí kankan táyé kó lera Kùránì àtàdísì tó bá ti ṣítíra méjèèjì yẹn ló ti bá mọ́jọ́rọ̀ dàrú mọ́ o ẹ̀yọ́ miami tọba tún darí wọlé kò tó délé àwọn èṣù ti wà núlé ó ní bísmìláì wọlẹ́dìna wọ bísmìláì kharajna wà alàlá rọ̀bìnà tawakkalna alẹ́bí tọba ti wí gbàtọ̀ fẹ́ wọlé bísmìláì wọlẹ́dìna wọ bísmìláì kharajna wà alàlá rọ̀bìnà tawakkalna gbẹ̀lẹ̀ okọ̀ ọlọ́run la jáde okọ̀ ọlọ́run la fi wọlé padà agbára lé ọlọ́run ọba wa wọ́n láwọn èṣù wọ́n ma fọ́n jáde wọ́n ti jáde ẹ̀yọ́ miami bádánwò bá dé àdánwò dé ọlọ́run jí dáadáa ó pọ̀jù aburú lọ ní ẹ̀hìnà máa lọ ó sí ní sí sọ ọlọ́run méjì ọmọ lọ́mọ́ra wọn ni tọ́kan bá ti dé ìkejì ń bọ̀ tí bá ti lọ ìkejì <laughs> ń bọ̀ bá ti dé ìkejì lọ́tẹ̀lé àwọn ẹni ugbà tó yí ọlọ́run bá ti wò wọ́n ní kúnlá yusuf nǹkan kan ní ṣẹlẹ̀ sí wa bí tọ́lọ̀ ń bá kọ fún wa wa maulana ona náà lọ́lọ́wọ́ bá wa ala Allah falyatawakkalil mu'minun ọlọ́ni olùgbàgbọ́ òdodo aláàni ẹgbàra lé tádọ́mọ bá ti bí mọ́wà nǹkan kan káàkiri ẹni tó fi àdánwò ránṣẹ́ náà ní kò pè ó sunkún sọ́dọ̀ ẹ̀ ó fẹ́rí kanlẹ̀ rẹpẹtẹ dọ́bánṣe náfílà kọ pẹ́ ń bẹ̀ ife ó ti dé lẹ́o nítorí ní yọ́ ṣẹlẹ̀ ti tó wọ́n dàn ọba tó mú wa náà lọ́wọ́ sọ fún pèsè mo ti wá ṣe sùúrù wá bá mi mú kó ọlọ́run sì mú kó fún yà nígbà àdánwò tí ń bẹ ní kọ̀ọ̀kan akọ́lọ́mọ́sọ̀bà wa mú kó fastaghfirullaha innahu huwal ghafurur rahim الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن عباد الله أدوبة فون ولون وباوة لكي ولون ولون قبى النبي

ó wá sí ilẹ̀kùn rẹ̀ lẹ̀ ó sí géètì lẹ̀ ó sí wíńdò lẹ̀ ó fi bọ́gílárì sí ṣe mọ̀ pé gbogbo tí ń ṣe yẹn pé àníbìsí ní tàbá fẹ́ sùn ẹ tilẹ̀kùn yín ó máa tilẹ̀kùn ó sì máa ka kùrsí ó yóò rò pé mọ̀ òun ti ń sàn ní òun bìtì lẹ́nìí ó lè mọ́ bí tẹ̀ lọ́la gbogbo àwọn tẹ́rí tí mọ́tò padà ń gùn lérí mọ́lẹ̀ yẹn kìí síjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ eré nìyẹn wọ́n ti ń sábọ̀ ti pẹ́ kọ́lọ̀hún tó dánwà o anábì ń lọ Madina ní sàdúrà kọ́lọ̀hún sọ́hun lọ́wọ́ ta anábì ti sá sínú kòtò ọgbàdà lọ́la ọgbàdà lọ́rùn àyínbá àwọn ọ̀tá dé ti kòtò sáà pé àbúbákì ni wọ́n ti fẹ́ rí wa o anábì ni Ọlọ́run bẹ pẹ̀lú wa ẹ̀rí ẹjọ́ á mọ̀ pé anábì ọ̀gbàdà lé kòtò gangan ta lọ́gbàdà lé ọlọ́run àmọ́sá sínú kòtò ọlọ́fẹ́ lówó òṣìṣẹ́ ọ̀nsàdúrà kọlọ̀ di olówó òǹdìdè lórun ọkásùbà tán ọpàdà sínú yàrá ó lè sùn ìyàwó rẹ̀ ní bọ́ sórí àìjáde oyé kò ní wọ́n ní kí ló dé lọ́lọ́run bọ́lọ̀ bá ní tọ́lọ̀ bá sì ní kò kò lọ́lọ́run ọlọ́run ní ṣe àdúrà yẹn lọ́wọ́ aláàkásùbìlẹ̀ asbab ọlọ́wọ́ bá aláà ní kásàdúwà táwọn tàbá ń bọ̀ ọlọ́wọ́ bá ní wà áìdù lahum mastata'tum min quwwatin wa miribatul khayl ọlọ́wọ́ bá ní ẹmúra fáwọn ọ̀tá bẹ́bá sí lágbàdà ma min quwwa gbogbo àwọn nǹkan jàtá ìnà bá ní ẹkù dání ẹmú bàn lọ́wọ́ ẹmọ́dà lọ́wọ́ ẹmú ọkọ̀ lọ́wọ́ ọfà lọ́wọ́ wa miribatul khayl ẹsùn àwọn ẹṣin kẹtìrẹ́nì wọn dáadáa àwọn àmọ́ síbẹ̀síbẹ̀ ọlọ́run bá níbẹ̀ sí gbára lémi tó ẹ̀yin náà mú nǹkan jà lọ́wọ́ ẹ sì tírẹ̀nì àwọn ẹṣin ẹni tọ́rẹ̀ ọgbàrá lọ́lọ́n àmọ́ ọlọ́run bá ní fi ìṣẹ́fà ulin nas ọlọ́run bá ní oyin máa láwọn ẹ máa lá oyin oyin líla ń sábà bí ibà mọ́ ọgbàrá lọ́lọ́run bá pé ọlọ́run ló mú wá àmọ́ olóògùn wosan ọlọ́sibítù ọ̀nrọ̀bí ọlọ́run gbára lọ́lọ́run ẹ pé dókítà ti sọ́jíọ̀n gbàgbàrà lọ́lọ́run bá yóò bí yóò bí bí bá sì níbi ọlọ́run ti mà ẹ̀rọ ẹ pé sọ́jírì sọ́jíọ̀n tí ó lakun ẹ̀ ẹ sì gbìyànjú látara èkéwú yanjú yìí ẹlòmíì ń yapa òfin ọlọ́run nǹkan wá ń dàrú mọ́ lọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ oògùn òwòsàn pátá ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká máa lò oògùn ẹbọ ni wọ́n ní ká máa ṣe kíni ni wọ́n ní ká máa ṣe ọlọ́run sọ fún anábíwá Ibrahim alayhi salatu ní wáyé dá ànábì Ibrahim ní tọ́bá ti rẹ̀ mí ọlọ́run ní fún mi lálàáfíà ó fi ìtìsọ́dọ̀ ọlọ́run ta ní wá fún yàn lóòótọ́ ọlọ́run náà ni àmọ́ ọlọ́run bá ní fi ìṣẹ́fà olè nas ẹ̀la oyin o mo fi wòsàn síbẹ̀ fún yín kí wá ní ọ̀rẹ́ wọn ò ní lóògùn ìtumọ̀ ẹni pé ọgbà apá kan gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run apá kan yókù ṣe kíni òfilẹ̀ ọ̀sàdúrà ológun àmọ́ ò ní gbára sábàbí musabibul asbábì lọ gbára ẹni tó ní sábàbí yẹn tí sì ń lo sábàbí yẹn fẹni tó bá wù ẹniyàn lọ́gbàrà lé kìí sábàbí yẹn ló ṣe kí ni lọ́gbàrà lé o nígbàrà lé sàtífíkètì àmọ́ ó gbà sàtífíkètì yẹn o nígbàrà lé ìrìn àjò rẹ tó ń lọ tó ń lọ tó mọ̀ pé a gbọ́dọ̀ dáa àmọ́ ọ jáde ọlọ́lẹ̀ báwọn èèyàn o nígbàrà láwọn èèyàn yẹn àmọ́ ọlọ́lẹ̀ báwọn ìpẹ́dá ni tó ń lọ lè báyìí eléyìí ni ó jẹ́ kọ́rọ̀ lójú tù ú mọ́tàn rẹ o mọ́ wọ èṣù lọ́rẹ̀ mọ́ fi àdúrà lẹ̀ mọ́ sì fi sábàbí ilẹ̀ sábàbí tó dáa àwọn sábàbí tí ó dáa òun náà ni pé ẹja máa ṣiṣẹ́ ẹja máa ṣáájú òkun ògùn owó nípa sábàbí lòun náà ń pè àwọn sábàbí yẹn ọ̀dá ọ̀rẹ́ wọn ní kọ́ máa so pàrọ̀ mọ́rùn wọn ní ká gbé lọ ọ̀dọ̀ àwọn aláwo oní sábàbí sábàbí ọ̀dá wọ́n ní àwọn ọ̀tá ń bọ̀ ó gbé gbé lọ́dẹ̀wọ̀ ó lóun fẹ́ fi sábàbí sábàbí ni àmọ́kọ̀ dáa sábàbí tó dáa láti kíní ìlà àmà ń lo àwọn anígbára lé sábàbí mọ́sàbíbò làṣìbábì lágbára lé ọba tó dá sábàbí tí ní sì máa ń lo sábàbí kó jẹ́ sábàbí dáadáa fún wa mo wá bẹ́lọ̀ wọn là ẹni wọn bá ti mọ sọ ẹ̀kọ́ lọ́njọ́ sáǹfààní fẹ́mi ti mọ sọ ọlọ́njọ́ sáǹfààní fáwọn ta gbọ́ ilẹ̀ Yorùbá bí nǹkan ṣe ń lọ yìí ẹ máa gbọ́ wà sí àwọn afásúnà àwọn fún oníbídíà ẹ̀yìn àti dá wọn mọ̀ èpè àti nǹkan méjì tẹ́ máa ń ṣe ní èpè àti kíní àti rọ́ lọ́wọ́ ti bẹ̀rẹ̀ èpè ní ọmọ sẹ́ lẹ́yìn náà yọ wà parọ́ táfà súnà kan bá sì ní ẹ̀sìn kankan ẹni kọ́ sọ bí tẹ́ẹ̀tì nínú alukoran ibi tẹ́ẹ̀tì nínú hadisi lẹ́sìn fọkàn balẹ̀ pé àbá súnà darí yín lọ ní ẹ̀sìn òótọ́ àwọn fún bídí àwọn darí yín lọ sí ibi irọ́ àti iná ọlọ́run wọ́n bẹ̀ lọ́wọ́ bá aláà kọ́lọ́mọ́sà fọ̀nàmà wọn náà kọ́lọ́mọ́sà fọ̀nàmà gbogbo ẹni tó ti sọnù gbogbo ẹni tí rẹ̀ ti dàrú tẹ́rìn láàrin èrò kọ́lọ́mọ́sà bá fún lálàáfíà gbogbo a ti ọlọ́wọ́n bá aláàkóso alọ́mọ àlìjánà kọlọ́mọ sọ alọ́mọ àná allahumma yassir umurana iqdi duyunana اسم مرضانا ومرضى المسلمين ولا موتانا وموتى المسلمين اللهم قص حكامنا إلى ما في خير الإبار والبلاد اللهم يسر أمور المسلمين في كل مكان اللهم انصر إخوانا للمجاهدين في فلسطين اللهم عليك باليهود الغاصبين المعتدين الفاسقين وبارك في أموالنا وأولادنا وبناتنا وزوجاتنا وأزواجنا وبارك في أعمالنا ووظائفنا اللهم أمتنا على الإسلام أمتنا على الإيمان فاستغفروه إنه هو الغفور الرحيم